إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó kẹ́ ẹnìkọ̀kan wa ní kíkẹ́ tí ó tóbi jùlọ pẹ̀lú bí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala bó ṣe ṣe wá ní mùsùlùmí tó dẹ̀ ṣe wá ní ẹni tí ó ń ṣe islam pẹ̀lú ìlànà nabi sallallahu alayhi wa alihi wa sallam àti àgbọ́yé àwọn salaful umma eléyìí báyìí ni oore tó ga jùlọ nínú àwọn oore tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa máa ń ṣe fẹ́ nítorí gbọ́nà anábì sallallahu alaihi wasallam tó sọ wípé man yuridillahu bihi khayran yufaqqihu fid-din gbogbo ẹni yòówù tí ọlọ́run bá lọ subhanahu wa ta'ala tí ó bá fẹ́ orí fún nǹkan tọ́lọ́run bá lọ subhanahu wa ta'ala máa ń ṣe fúnra àwọn tó rí bẹ́ẹ̀ òun náà ni pé yóò fún wọn lágbọ́yé ẹ̀sìn yóò ṣe wọ́n ní ẹni tó gbàgbọ́yé ẹ̀sìn ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ajẹ́rìí pé kò sí ẹnìkan tó tọ́ láti máa jọ́sìn fún lódodo àti ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nìkan àti jẹ́rì pé anábì sallallahu alayhi wa alihi wa sallam ẹrú ọlọ́wọ́n bá òjíṣẹ́ ọlọ́wọ́n bá ni ìkẹ́ ọlọ́wọ́n bá àánú ọlọ́wọ́n bá kó máa bá síwájú ẹ̀dá anábì àtàwọn tí ó máa wá lẹ́yìn wa lórí ìlànà yìí títí di ọjọ́ gbẹ̀ndà kìyàmà ẹ̀rí eléyìí tí a máa fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa a ní òní òun ni tíra al-fiqh al-muyassar fi daw'i al-kitab sunnah Naam tíra yìí ni tíra tí ń sọ́rọ̀ yìí fún wa nípa bá ti sin lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú oríkìríkì ara wa eléyìí tí wọ́n ṣe ní rọrùn látinú tíra lọ́wọ́ ọba alkùránù karim àti sunna tànàbí sallallahu alaihi wasallam lórí bá ti sin lọ́wọ́ bá àwọn ẹ̀kọ́ tí anábì sallallahu alaihi wasallam kọ́ wa lórí bá ti sin ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala sọ wà ní kìtàbù tọ̀hárọ̀ ọgbà ọ̀rọ̀ tí ó a ń ti àgbéyẹ̀wò àwọn nǹkan wo làwọn nǹkan tí ó jẹ́ ẹ̀gbin àwọn nǹkan tó yẹ sí pé ẹ̀gbin làwọn nǹkan yẹn wọn làwọn nǹkan tí a ń gbìyànjú láti ṣàlàyé nítorí tí àwọn nǹkan yìí bá ṣẹlẹ̀ tí àwọn nǹkan yìí tí a bá ẹ̀ tí a ní ìfarakanra pẹ̀lú nǹkan yẹn yálà oyíwa lásán ni àbí oyíwa lára ni àbí nǹkan yìí wà láàyè ibi tí a ti jọ́sìn báwo la ṣe lò pẹ̀lú ẹ̀ kí làwọn nǹkan gan tó jẹ́ ẹ̀gbin oníkan tí a ń sálàyé lọ Naam asàlàyé fún wa wípé ọtí alkhamr nínú àwọn nǹkan tó jẹ́ sí pé àwọn onímọ̀ wọ́n ti yapa lórí wípé tẹ́gbin ni àbí kò rí tẹ́gbin ìyapa wà lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ọ̀rọ̀ sí nípa ìjẹ́gbin rẹ̀ nàmílẹ̀ ìtasọ pé ó fẹsẹ̀ múlẹ̀ jùlọ òun ni pé ọtí ò kì í tẹ̀gbìn adẹ̀jí sàlàyé fún wa pé ọ̀rọ̀ ìjẹ́gbin ọtí àbí kò ń tẹ̀gbin kò ní ṣe pẹ̀lú ìjẹ́ èèwọ̀ rẹ̀ àbí kò ń ṣe wọ̀ ẹnu gbogbo mùsùlùmí kò nítorí ẹ̀rí tó wá náà Al-Qur'an àtẹ̀rí tó wá nínú Sunna wípé ọtí mímu haramu ni èèwọ̀ ni kí mùsùlùmí mutí nínú àwọn ẹ̀ṣẹ̀ tó dẹ̀ tóbi tó tóbi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni ọtí mímu wà tó yẹ pé ó ní ìjìyà láyé ó dẹ̀ sì ní ìjìyà ní ọjọ́ gbẹ̀dà kẹyàmà ẹni tí ò bá jẹ táyé ó máa jẹ tọjọ́ gbẹ̀dà kẹyàmà ẹni tó bá jẹ táyé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fi ṣe ìpẹ̀tẹ̀rẹ́ fún yóò sì fi ṣe ìgbékúrò fún lórí títàl kẹyàmà ṣùgbọ́n ìjẹ́ ọtí ìjẹun tẹ́gbìn lọ sí tó jẹ́ pé tó bá dà síyàn lára àbí tí ó bá dà sí yàn látọ̀ àbọ́dà síbi tí a ti fẹ́ kírun tí ẹ̀gbin ni nǹkan yẹn ta ní láti fọ́ kúrò níbi tí ó bá dà sí onìkan tí àlàyé ń wá lórí ẹ̀ náà ẹm eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ ni pé kò kí ń ṣẹ̀gbin a ti mú àwọn ẹ̀rí wá lórí wípé nǹkan yìí nǹkan tí àwọn tí wọ́n pe ọtí lẹ́gbìn tí wọ́n gbára lé aya tó ń gbára lé ọ̀nà ni ya ayyuhalladhina amanu innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun aya yẹn náà ni wọ́n gbára lé nǹkan tí ó dẹ̀ jẹ́ àyè ibi tí wọ́n gbára lé nínú aya yìí ọ̀nà ni ríjì tó wà nínú aya yẹn so gbólóhùn ríje òun ni gbólóhùn tí wọ́n fi tẹ̀rí pé gbólóhùn yìí túmọ̀ sí pé ẹ̀gbin lọ sí náà nínú àwọn àlàyé tí a ti fún àwọn ilé ìtaàdì ṣe sẹ́yìn òun ni pé sẹ́rí gbólóhùn àríjì ọwá náà al-Qur'anul Karim ní ọ̀nà bíi mẹ́ta ọ̀nà bí mẹ́ta ni gbólóhùn yìí ti wá náà Al-Qur'an Karim gbólóhùn rí tí ó dẹ̀ sí kankan náà àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ń túmọ̀ nájà tí ó tó ń túmọ̀ ẹ̀gbìn kò sí kankan náà àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó ti wá náà Al-Qur'an tó wá jẹ́ pé ẹni tó ń túmọ̀ sí láwọn àyè yẹn òun lẹ̀gbìn kò sí. alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ tí a bá lọ wo suratul an'am aya 125 ọlọ́wọ́ bá ní kadhalika yaj'alu Allahu ar-rijsa 'ala alladhina la yu'minun ọlọ́wọ́ ní báyìí lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ló máa ń ṣe ríjù fún àwọn tí wọ́n tí wọn ò nígbàgbọ́ ọlọ́wọ́ ní báyìí lọ́lọ́wọ́ bá lè kẹ́lá máa ń gbé ríjù lórí àwọn ó máa ń gbé lé àwọn tí wọ́n nígbàgbọ́ lórí

ìyà ni kò kí tẹ̀gbìn ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ẹnà Al-Qur'anul Karim ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ìgbà tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó ń sọ nípa àwọn al-munafiqun ọlọ́wọ́ bá ní innahum rijsun innahum rijsun wa ma'wahum wa ma'wahum jahannam ọlọ́run bá ní àwọn almunafiqun rijsun yẹn ni pé aláburú ni wọ́n ẹni tí èèyàn tí ò dáa ni wọ́n aláìdáa ni wọ́n wàhùn jahannam ibùgbé wọn ti nínú na jahannam ibùgbé wọn lọ́jọ́ gbẹdàlùkìyàmà inú na jahannam nìyí. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala àwọn tí tó gbà lérò ń bí gan tọ́lọ́wọ́n bá lè gẹ́lá ń sàlàyé ń bí báyìí òun náà ni iṣẹ́ àwọn al-munafiqun iṣẹ́ wọn ọlọ́wọ́n bá ní innahum rijsun yẹn ni pé iṣẹ́ àwọn iṣẹ́ àwọn al-munafiqun iṣẹ́ tí ò dáa ni aburú ni iṣẹ́ wọn wa jahannam ibùgbé wọn ti ní inú na jahannam eré wà nínú suratu tawba torí tún bí báyìí ní tó túmọ̀ sí òun náà ni alqabih alqabih qabih ló túmọ̀ sí in tí ò dá bákan náà nu gbólóhùn lọ subhanahu ta'ala ọlọ́wọ́ lọ subhanahu ta'ala sọ nínú suratul hajj ọlọ́wọ́ bá ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ wípé fàjìtẹ́nibù fàjìtẹ́nibù ríjìsà minal awthan fàjìtẹ́nibù ríjìsà àríjìsà minal awthan ọlọ́ọ̀bá ní ẹ jìnà sí àríj ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ní ẹ jìnà sí àwọn òsà nítorí pé àwọn òsà yìí ríjìtù ni wọ́n nítorí pé okùnfà ni wọ́n fún ìyà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn òòṣà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní ẹ jìnnà sí wọn nítorí pé àwọn òòṣà rẹ̀ okùnfà ni wọ́n jẹ́ fún ìyà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala so rítùn bí báyìí kò ń ṣe ẹ̀gbin lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala gbà lérò nítorí pé àwọn òòṣà tí àwọn kèfèrí ń sìn bíi òkúta ni bí igi ni bí eré ni bí òkè ni odò ni orúkọ àwọn nǹkan yẹn àwọn àìnù nǹkan yẹn gẹ́gẹ́ kò ń ṣẹ̀gbin tí nǹkan tó ń sìn yẹn gẹ́gẹ́ kò ń ṣẹ̀gbin làwọn nǹkan yẹn òkúta ò ń ṣẹ̀gbin igi ò kì ń ṣẹ̀gbin irin ò ń ṣẹ̀gbin so ayẹ́gbẹ́ kò ń ṣe pé nǹkan tó ń sìn yẹn lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ń pè ní ẹ̀gbin tí kì bá ṣe pé àwọn nǹkan yẹn jẹ́ sábàbí fún ìyà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala naam bákanáà bóyọ́nà ní Al-Qur'an al tí yóò sàlékún lórí àwọn nǹkan tá a ti ń bá bọ̀ òun náà ni gbóná ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tọ́lọ́ọ̀bà lè ká sọ pé suratul An'am ni ẹ̀ náà wà qul la ajidu fima uhiya ilayya muharraman qul la ajidu fima uhiya ilayya محرما على طائم يطعمه إلا أن يكون ميتة أو دم مصفوحا أو لحم, أو لحم خنزير فإنه ري قل لا أجد فيما أوحي إلي محرما على طائم يطعمه إلا أن يكون ميتة أو دما أو, أو لحم خنزير فإنه ري ọlọ́run ní ànábì sọ fún wọn wípé èmi ò rí nǹkan kan nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá lọ́sùn fáwọn àtàlà ti ránṣẹ́ sí mi tó jẹ́ èèwọ̀ lórí ẹni tó bá jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń pariwo gẹ́gẹ́ bẹ̀ ṣe ń sọ yẹn pé àwọn ẹran kan wọ́n jẹ́ ìwọ̀ lórí àwọn èèyàn láti jẹ nínú àwọn nǹkan tọ́lọ́ bá dékẹ́lá fi ránṣẹ́ sí èmi ànábì sallallahu alaihi wasallam èmi ò rí nǹkan kan tó jẹ́ ìwọ̀ lórí àwọn èèyàn láti jẹ wọ́n àyàfi tó bá jẹ́ òkú mbete tó bá jẹ́ pé àwọn ẹran tí wọ́n kú tí kọjẹ́ tó pé wọn ò dú wọn tí wọ́n fi kú ni irú àwọn yẹn àó dáàmà masbuha àbí ó jẹ́ ẹ̀jẹ̀ eléyìí tó pọ̀ èèwọ̀ ni fún yàn láti jẹ aw lahma khinziri àbí ó jẹ́ àbí ẹran ẹlẹ́dẹ̀ fa innahu rí torí pé àwọn nǹkan yìí rèé rí tù ní wọn náà kò túmọ̀ kò túmọ̀ ẹ̀gbin tí ó bá yín sìn kò túmọ̀ ẹ̀gbin. bákan náà tí a bá padà sínú àyà tí wọ́n fi ń tẹ̀rí yẹn ẹ̀rí pé ńgbà tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala tó fẹ́ sọ̀rọ̀ nípa ọtí ọlọ́wọ́ bá lépe lápò papọ̀ pẹ̀lú ansọ́ọ̀bù òsàtúnṣe wàl azlam kí fọwọ́ pín kan soye eléyìí báyìí ó ti ó ti jẹ́ kí á fura wípé rí tutọ́lọ́wọ́ bá lọ́sùn fún àdára pé àwọn nǹkan yẹn ń bẹ̀ yẹn kò ń ṣe ẹ̀gbin eléyìí tí a mọ̀ ní ṣẹ̀ríà àrẹ́lọ́wọ́ bá lọ́sùn fún gbà lérò bẹ́ẹ̀ ni tàbá wọn gbọ́nà lọ́bà lọ́sùfàán àtàràtàrà sọ wípé innamal mushrikuna najasun innamal mushrikuna najas aya yìí tó wà nínú suratu at-tauba aya 68 ẹ̀rí wípé aya yẹn náà ọlọ́mà lè kẹ́sọ pé innamal mushrikuna najasun ọlọ́láwọn ọ̀tẹ́bọ́ nájàtù ni wọ́n tó ìjẹ́ sí pé àwọn ẹ̀rí ti wá tó lálàáfíà tẹ́pá àwọn ẹ̀rí yìí oúnjẹ kó yé wa wípé záàtù àwọn ẹlẹ́bọ gangan yẹn ni pé àwọn tí wọ́n ń ṣẹbọ yìí gangan wọn kì í ṣẹ̀gbìn so àwọn yẹn gangan kọ́ ni wọ́n jẹ́gbìn torí pé èèyàn záàtù èèyàn bá ti dá èèyàn kò ń ṣe ẹ̀gbin rárá so èyàn kì í ti ẹ̀gbin tó túmọ̀ sí pé eléyìí ò túmọ̀ sí pé ẹ̀gbin ni wọ́n sẹ́rà ìsìn bákan náà àwọn nǹkan tí àwọn onímọ̀ fi fèsì lórí àyà yẹn ni pé ṣíṣe ọtí léèwọ̀ kò túmọ̀ sí pé nítorí pé ó jẹ́gbin ni kò túmọ̀ sí pé ẹ̀gbin lọ sí sẹ́rà ìsìn nítorí wípé kò jọ́mà ya wípé tí nǹkan bá ti jẹ́ èèwọ̀ kọ wá jẹ́ gbìnrin yẹn nítorí pé ẹlẹ̀ láwọn èèyàn àwọn kankan tó ẹ́pọ́nà ọba àlékẹ́lá ṣe léèwọ̀ fún wa tó ń ti bẹ́ àwọn nǹkan èrò tí ń tẹ̀gbìn so gẹ́gẹ́ bí wíwọ aṣọ harif alharif aṣọ silk aṣọ yìí rí ọlọ́run ọba lọ́sùn hàn àtàrà ṣe léèwọ̀ tó ń ti bẹ́ òun tẹ̀gbìn bẹ́ẹ̀ ni azahab gold wura wíwọ̀ rẹ̀ fọ́kùnrin ọlọ́ọ̀bà àdíkẹ́lá tí lè wọ̀ tó ń ti bẹ́ẹ̀ ń tẹ̀gbìn àwọn nǹkan méjèèjì àwọn nǹkan ni so tí ṣẹ̀rí àkà sí nǹkan tó mọ́ bákan tẹ́ni àwọn onímímà tó kò lórí pé nǹkan tó ni wọ́n ṣùgbọ́n ọba wa ta'ala ṣe wọ́n léwọ̀ náà àti pé tí a bá gbólóhùn rí tù nínú ayà yẹn ẹ̀rípọ́lọ́ ọba lè tẹ́lá dé pé mi na amẹ́lì ṣe tọ́n so pé inú sẹ́yìnsù lọ́wà a jẹ́ sí pé rí tù mẹ́yẹn rí tù na amẹ́lì yìí ni rí tù iṣẹ́ ni kéré tí ó ma túmọ̀ sí pé kọ̀bí nǹkan tí ò dáa ni so àbí muharram ni nǹkan tá a ṣe léwọ̀ ni àbí ismu ni ẹ̀ṣẹ̀ ni eré tí kò ní ma wá jẹ́ sí pé yọ́ ma jẹ́ ríktù àìní àríktù láìní kó jẹ́ pé nǹkan yẹ gẹ̀gẹ́ wá jẹ́ gbẹ̀kọ́ nínú àwọn ẹ̀rí táwọn onímọ̀ tó wá fi nínú àwọn nǹkan tí àwọn onímọ̀ tó máa fi ń tẹ̀rí lórí pé ọtí nǹkan tó má ní kò kí ń tẹ̀gbin òun náà ni hadithu anas fi qissati tahrimil khamr hadith tí Anas gbà wá lórí ìtàn bí wọ́n ti ṣe ọtí léwọ̀ nínú hadith yẹn ó fa amara Rasulullah sallallahu alaihi wasallam munadi an yunadi Anas bin Malik ní ìgbà tí wọ́n ṣe ọtí léwọ̀ Ànábì pa apèpè kan láti ẹgbẹ́ kó lọ pèpè Ànábì pa ẹnìkan láti ẹgbẹ́ kó lọ pèpè bí àwọn ọlọ́ba ṣe máa ń pa àwọn akéde àwọn tó máa ń la gbogbo ọba tó máa ń kéde káàkiri ìlú níjọun pé kéré o ọba ní ká sọ fún yín pé kìníkan o ọjọ́ máa ń ṣe ń gbà láti gbé ìró káàkiri láti pass information láti jẹ́ kí information àwọn ìró kó dọ́dọ̀ àwọn èèyàn lórí àlámọ̀rí kan tó pàtàkì so anábi sallallahu alaihi wasallam wá gbé olùpèpè kan dìde yóò kọ́ lọ pèpè pé alá ẹ̀tẹ́ tí o inna al-khamra qad hurrimat dájúdájú ọtí wọ́n ti ṣe léwọ̀ tẹ̀gbójọ kéré o kékulé gbọ́gbọ́ sọ fún tó kó ọtí ó ti dèwọ́ wọ́n ti sọ tí léwọ́ ṣùgbẹ́ ni ẹsẹ̀ ń ṣe káàkiri nìyẹn anábì ní kọ́mọ káàkiri bẹ́ẹ̀ nísìnyí ọlọ́run bá lọ́sọ́bà wọn sára ti mú àwọn ọ̀nà rọrùn wá a lè ṣe bẹ́ẹ̀ lórí rédíò a lè ṣe bẹ́ẹ̀ lórí tẹlifíṣàn nísìnyí orí Facebook nísìnyí yóò ti ta káàkiri orí whatsapp ń sìn ìpèsè tàn káàkiri àbí so àwọn ọ̀nà ń bẹ àwọn ọ̀nà ti pọ̀ ń bẹ́ẹ̀ pé a lè fi disseminate information a lè fi fún àwọn èrò káàkiri táwọn yóò fi gbọ́ ṣùgbọ́n nígbà yẹn ọ̀nà tí wọ́n máa ń lò náà ni pé ká gbé èèyàn ká dìde kọ́ máa pèpè ká gbé apèpè ká dìde kọ́ máa pèpè kọ́ káàkiri náà dùn Anas bin Malik sọ wípé fa aharaktuha anẹ́sùn mari jẹ́ pé òun wá jáde ìgbà tó ń gbọ́ tí olùpèpè yìí tó ń pèpè tí a bá débi tí a ti ń sọ̀rọ̀ nípa kọbárù síkọ̀ àdísì pàtàkì gan lórí ọ̀rọ̀ kọbárù síkọ̀ ṣe báyìí ìyẹn ni pé ìró tí olódodo èèyàn èèyàn tí ẹ̀sìn rẹ̀ tó dúó dédé èèyàn dáadáa ẹni tí ọpọlọ rẹ̀ mú bérebére láti gbé nǹkan kalẹ̀ bí wọ́n ṣe gbé fún tó sì jẹ́ alámàánà ẹni tó sì fọkàntán tó bá gbé ìró wá fún wa ìlànà àlùsùnà fil ni pé a gbọ́dọ̀ gba ìró yẹn lọ́wọ́ ẹ̀ a sì gbọ́dọ̀ lo ìró yẹn láti fi ṣẹ̀sìn sọ̀tàbádébítà sí yanjú yẹn inshallah karim hadith àwọn onímọ̀ máa ń lo gan anazumari sọ pé bóhun ṣe gbọ́ tí akéde yẹn tó ń kéde tó lù pèpè yẹn tó ń pèpè ó ní fa kharajtu ó lóun wá jáde fa ahraktuha òun wá da ọtí tóun ní lọ́wọ́ òun dànù wajarat fi síkàkì madina ọtí wá ń sàn láwọn ojú ọ̀nà madina báyìí tó gbogbo yẹn bá ṣe ń gbọ́ báyìí òun kálukú jáde wọ́n gbé ọtí tọ́wọ́nù akèrègbè jáde wọ́n ń ni torí pé ń gbà yẹn wọ́n máa mú ọtí gan-an àwọn yóò ti pọn ọtí sínú àmọ̀ wọ́n ti pọn sínú àkèrègbè tí ọtí ó ti kún bẹ́ bá mú tánbá lálejò ń gbà wọn ọmọ fọ́jí sí wọ́n lálejò kódà wọ́n ti fọ́jí sí ànẹ́bì lálejò rí àrẹ́bì wá ní tí ó mọ̀ pé èèwọ̀ lọ sí ni wọ́n bèèrè lọ́wọ́ ànẹ́bì sọ́lọ́sọ́lá pé ọ̀dà sí òun wá lè lọ ta ànẹ́bì yóò lè ta òun nǹkan tí ó jẹ́wọ̀ fún ọlọ́run sí owó rẹ̀ náà ó sì léwọ̀ lé lórí ọwá dànù lọ́jọ́ yẹn ọjọ́ yẹn inú ti ẹ́ ti dùn pé á ah, nǹkan tí ó lè fi tàlé ànẹ́bì lálejò ní ẹ̀bùn pàtàkì ànẹ́bì sọ pé kódà ńgbà tí ọtí jẹ́ tọ̀gàn ànẹ́bì èmú sí ká má sọ ìgbà tọ́lọ́ba àlejọ́lá tó ṣe léwọ̀ náà a hadith tí mo kà yí alimamul Bukhari gbà wá ní hadith 2000 332 bákanáà àríwá muslim náà gbà wá di hadith 1980 nínú hadith yìí a ibi tẹ́rì wà ń bẹ̀ ni pé ẹ̀ẹ́rì pé tó bá yẹ pé ọtí bá jẹ́gbìn ni ànábì sallallahu alaihi wasallam ò ní fi wọ́n lẹ̀ kí wọ́n máa tú ẹ̀gbin dà sí ojú ọ̀nà kọ́mọ wá sàn káàkiri gbogbo ojú ọ̀nà bí táwọn èèyàn ti kọjá nítorí wípé kò dáa ká máa ṣe tẹ̀lwìt ká máa pòlìtì ká máa dọ̀tí ojú ọ̀nà pẹ̀lú ẹ̀gbin ká máa fi ẹ̀gbin tó bá jẹ́ pé ọtí bá jẹ́ ẹ̀gbin bí ìtọ̀ àbí bí ìgbọ̀nsẹ̀ sẹ́wọ̀n hmm? pé àlè máa dá ìtọ̀ sí ojú ọ̀nà bí táwọn èèyàn kọjá àdẹ̀ máa dá ìgbọ̀nsẹ̀ sí ojú ọ̀nà bí táwọn èèyàn gbà kọjá tàwọn onímọ̀ ní tó bá yẹ pọ́ tí bá jẹ́gbin ni kò ní lẹ́tọ̀ọ́ fún wọn láti máa tú ọtí láti máa tú sí ojú ọ̀nà tó wá di pé àwọn tí wọ́n ń tàn káàkiri gbogbo ojú ọ̀nà Madina láwọn àsìkò yẹn tó bá kan náà àwọn ẹ̀rí táwọn onímọ̀ máa mú wá òun náà ni hadith ọkùnrin kan èyí tó yẹ pé ó ní akèrèǹgbè méjì tó yẹ pé ọtí wà nínú ẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ wípé inna Allaha alladhi harrama shurbaha harrama bay'aha òun náà ni hadith mi ti mú wálẹ̀ kan yẹn pé ẹni yẹn fi ọtí sí anábì lálejò so anábì wá sọ fún pé ọtí èèwọ̀ ni ó wá ní tóun lè ta anábì wá ní inna Allaha alladhi harrama shurbaha dájúdájú ọlọ́run ọba tó ṣe mímu ọtí léwọ̀ harrama bay'aha ó ṣe títà rẹ̀ léwọ̀ bákan náà fa fataha ar-rajulu almazadatayi ọkùnrin yẹn wá sí akèrèǹgbè méjèèjì yẹn ó sì lórí hátà záhàbà mà fi hìmà ọwá da orí ẹ̀ kodò títí tí gbogbo ọtí tó wà nú ẹ̀ tó fi tán tó bá yẹ sí pé ọtí ọba jẹ́gbẹ̀ ni ẹ̀rí wípé anẹ́bìsọ́lọ́sọ́lá mọ̀ bá pa ọkùnrin yìí láṣẹ kí ànábì ò bá pàṣẹ pé kí wọ́n da omi sí orí ilẹ̀ ibi tí wọ́n da ọtí sí yẹn láti lè fọ ibẹ̀ yẹn mọ́ ẹgbẹ́ bá ànábì sallallahu alaihi wasallam ti pàṣẹ kí wọ́n da omi sí orí ìtọ̀ lárúbáwò oko tí ó tọ̀ sínú mọ́ṣáláṣí ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam bá pa wọ́n láṣẹ kò bá pa wọ́n yẹn láṣẹ pé kí wọ́n sọ́ra fún ìmọ̀ fara yí ọtí yẹn torí pé ọtí wọ́n ti dálẹ̀ sójú ọ̀nà tó ti ń sàn káàkiri lójú ọ̀nà ànábì bá ní káwọn yẹn ti kúrò níbi ọtí yẹn káwọn èèyàn sọ́ra wọn kúrò níbi ìfarayé ọtí yẹn gbogbo eléyìí báyìí sì ni kò wáyé látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó pé ọtí ò kí ń tẹ̀gbìn náà bákan náà tó bá jẹ́ sí pé ọtí bá jẹ́gbìn ọkùnrin tí ó da ọtí nù nínú akèrègbè yẹn nítẹ̀jú Ànábì sallallahu alaihi wasallam Ànábì ò bá sọ fún pé kó fọ akèrègbè yẹn kó fọ àbí kó fọ ìkanu méjèèjì nínú kó fọ àbí kó fọ nítorí pé ní ọjọ́ tí wọ́n ṣe ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n ṣe ní èwọ̀ ní ọdún Khaybar nígbà tí wọ́n wà lójú ogun Khaybar àtìkò yìí ni Abu Hurairah ló Islam so wọ́n ṣe ọtí lé wọ́n ṣe ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ léèwọ̀ nígbà yẹn àwọn tí wọ́n ti ṣe Ànábì sallallahu alaihi wasallam ní kan dànù kòkò tí wọ́n ṣe gan sí

ànábì sallallahu alaihi wasallam bá sọ fún ẹni tí òun náà da ọtí kúrò ní akèrèǹgbè yẹn pé kó fọ tàbí kó fọ so a dẹ̀ rí bá ànábì sallallahu alaihi wasallam ń pa láṣẹ ìkankan nu méjèèjì yìí bákan náà àwọn ẹ̀rí òun ni pé áṣìlù gbogbo nǹkan ìpìlẹ̀ àwọn nǹkan tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala dá ìpìlẹ̀ àwọn nǹkan ni pé ìntọ́mọ́ ni wọ́n al-aslu ìpìlẹ̀ ni pé gbogbo nǹkan ìntọ́mọ́ ni tí tàbí rí nǹkan tí ó gbé nǹkan yẹn kúrò níbi mímọ́ lọ síbi tí ọmọ kò sí nǹkankan tí ó gbé nǹkan lọ síbi tí ọmọ àyàfi tá a bá rí ẹ̀rí tó lálàáfíà tó lè sọ fún agbé tí ọmọ ni so àdẹ̀rẹ́ rí kankan tó lálàáfíà tó ń sọ fún wa wípé ọtí nǹkan tí ọmọ ni. So, a jẹ́ pé yóò máa tẹ́kù lórí ìpìnlẹ̀ rẹ̀ tí a máa mà pé mímọ́ ni gbogbo nǹkan ìpìnlẹ̀ gbogbo nǹkan ni pé mímọ́ ni tí láàfẹ́rẹ́ rí pé léyìí ṣe tọ́mọ́ ẹ̀gbìn lélẹ́yìí so rí là máa ń rí ká tó lè pe nǹkan lẹ́gbìn so àbí ó dà sí yẹn lára èyàn lè fi aṣọ yẹn èyàn lè fi ṣèjọsìn èyàn lè fi ara yẹn èyàn lè fi ṣèjọsìn nítorí pé àwọn èèyàn tí wọ́n mu tí gan oye bá yín sìn wọ́n lè kírun tó ń ti kó wọ́n mu tí yẹn tọ́nà balẹ̀ gẹ́gẹ́ ti gbà àwọn ọmọ tí wọ́n bá ti pẹ̀lú gbogbo àwọn mọ́jẹ̀mú rẹ̀ tí wọ́n ṣe é dèrèdè lórí ẹ̀rùn ṣẹgbẹ́ tó bá ti mu tí wọ́n mọ́ ti kátàkátà ṣe bá yín sìn tí òun mọ́ ti kátàkátà lórí ẹ̀rùn tó bá yẹ pé ọtí yẹn ò dààmú làákàyè rẹ̀ débi katakata máa kátàkátà tó bá kírun ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbà nítorí pé Uqba ibn Abi Mu'ayth ó máa mutí àwọn sọ̀hábà ti máa ń kírun lẹ́yìn ẹ̀ nínú àwọn tó máa ń kírun lẹ́yìn rẹ̀ òun ni Abdullahi síbà nìsín a máa kí ọ̀run lẹ́yìn rẹ̀ tó ń ti pé ìmọ̀ mùsùn kódà ń jọ kan ó kí ọ̀run sófì ó kí tán ní rọ́ta méjì ó bá kọjú táwọn èèyàn ní sóti tó àbíkẹ́ tó máa kí sí tó <laughs> tó yín àbíkẹ́ tó fi kún síbà nìsín no ó jẹ́ kí ọ̀run sófì ní mẹ́rin ni ó kírun ìrọ̀ àṣùbà ó kí ní mẹ́rin ọwá kí ọ̀nà tó wá kọjú pé tó tó yín àbí kí máa bá lọ àbíṣẹ́lá mọ̀sílù aṣọ ibi ẹ̀ láti jẹ́ ẹ̀nà bóòlù ń kí tẹ́lẹ̀ tó lè ń kí náà nù so ebi tó máa mú sí dé Allahu so tó túmọ̀ sí pé ìmutí rèé kò sọ wípé kẹ́ni tó bá mutí kó kí ọ̀run kó mọ́ gbà tó bá ti kí bó ti yẹ kó so tó bá ti kí bó bákanáà nǹkan kan wá ń bẹ tó gbajúmọ̀ dáadáa láwùjọ wa wọ́n ní ẹni tó bá mu tí ọlọ́run ọba ò ní gba àrùn ẹ̀ fógójì ọjọ́ hadith kan bẹ tí wọ́n máa ń kóòtù pé ẹni tó bá mu tí o àwọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ò ní gba àrùn ẹ̀ fógójì ọjọ́ hadith yẹn ò lálàáfíà tó clear. naam ǹjẹ́ ẹ̀jẹ̀ ṣe nínú àwọn ẹ̀gbin ló wà àbí kò ń a ẹjẹ pé sí àwọn ọ̀nà bí méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ wọn ni dámùl hayib ẹjẹ hayib ẹjẹ tó ma ń jáde lára àwọn obìnrin tó jẹ́ ẹ̀jẹ̀ aládà wọn ẹ̀jẹ̀ yìí rí gbogbo àwọn onímọ̀ adẹ̀tí mẹ́rin lórí ẹ̀wá nígbàtà ń sọ nípa ìjẹ́ ẹ̀gbin ẹ̀jẹ̀ haid ẹ̀jẹ̀ haidọ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù àwọn obìnrin ẹ̀rí ta mú wá lórí ẹ̀ tẹ̀bá rántí òun náà ni hadithu asma abinti abibakri alimam bukhari àti muslim bá wa ṣègbà tó lọ bèèrè lọ́wọ́ anábì sallallahu nípa ẹ̀jẹ̀ yìí tó bá dà sásọ àwọn anábì ni tahutuhu thumma taqrusuhu ثم ثم تقرصه بالماء ثم تنضحه ثم تصلي فيه Ànábì sallallahu alaihi wasallam ní wàá fọwọ́ ha wàá fọwọ́ ha ẹ̀gbin ẹ̀yìn ẹ̀jẹ̀ yẹn wàá fọwọ́ ha kúrò mẹ́ tó bá ti fọwọ́ ha wàá wá fọ́ pẹ̀lú omi wàá fi omi wàá fomi tí wàá fi orí ìka rẹ̀ wàá fi fọ́ lẹ́yìn náà tó wá fọ́ tán wàá wá wọ́n mi sí wàá kírun pẹ̀lú ẹ̀ ẹ̀rí yẹn òun ló jẹ́ pé wá gbé ẹ̀jẹ̀ hayom ẹ̀gbin ni ẹnu àwọn olùmọ́dẹ̀ kò lórí ìjẹ́gbé rẹ̀ ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun lẹ̀jẹ̀ tó máa ń jáde lára èèyàn dámul insan ẹ̀jẹ̀ èèyàn eré ìbáyìí àwọn onímọ̀ yapa lórí ìjẹ́gbin rẹ̀ eré tó gbajúmọ̀ jù eré tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfáà onímọ̀ záàbù àwọn asáàbù mazahib al-fiqhiyya àwọn àfáà tí wọ́n láwọn mazhabu fiqhi bí mazhabu àbí hanifa tán pé mazhabu hanafiya àti mazhabu malikiya àti mazhabu shafi'iya àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so eré tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn òun náà ni pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni ṣùgbọ́n wọn lẹ́rìí kankan tí wọ́n gbára lé àyàfi àyà tí a fẹ́ mọ́ wáyìí àyà yẹn ní nǹkan ń sọ òun ni pé èèwọ̀ ni jíjẹ ẹ̀jẹ̀ àyà tó ń ṣe ẹ̀jẹ̀ jíjẹ léèwọ̀ ilà wọ́n fi tẹ̀rí lórí ẹ̀gbin ẹ̀jẹ̀ ọlọ́ọ̀bà lọ́sùnmọ́ àtàrà sọ àyà àti kàálẹ̀ rẹ̀ pé kulla ajidu fima uhiya ilayya أو دم مسروحا أو لحم خنزير فإنه رجس أو لحم خنزير فإنه رجس ọlọ́run nílò ànábì sọ fún ọ wípé mi ò rí nǹkankan nínú àwọn nǹkan tọ́lọ́ ọba àlejò láti ránṣẹ́ sí mi tó jẹ́ èèwọ̀ lórí ẹni tó bá ń jẹ ẹjẹ́ bẹ́yìn ṣe ń ṣe àwọn nǹkan yẹn léèwọ̀ fáwọn èèyàn yẹn èmi ò rí bẹ́ẹ̀ nínú nǹkan tọ́lọ́ ọba àlejò láti ránṣẹ́ sí mi àyàfi tó bá jẹ́ òkú mbete àbí ó jẹ́ ẹ̀jẹ̀ tó pọ̀ àbí ó jẹ́ ẹran ẹlẹ́dẹ̀ fa innahu rijsun so àwọn nǹkan yìí rèé àwọn nǹkan tí ò dáa ni ẹ̀ṣẹ̀ ni wọ́n ní jíjẹ wọn áyà yìí làwọn lò lẹ́rìí wípé ìgbà tọ́lọ́run bá àlékẹ́ láti ṣe lé wọ̀n yẹn so a jẹ́ sí pé ẹ̀gbin ni nǹkan yẹn nìyẹn so istalzamu min at-tahrimi an-najasa ẹgẹ́ bọ́ wọ́n ṣe ṣe níbi ìdájọ́ kínà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ṣe níbi ìdájọ́ ẹ̀jẹ̀ nínú ara yìí kódà àrínú àwọn àfáà mi láwọn àfáà mi tó pọ̀ tán gbé ìjìmá ìwà tí wọ́n gbé wáyé pẹ̀lú àwọn àfáà kò lórí pé ẹ̀jẹ̀ ipé ìwọ̀ ni. Favorizing ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ nítorí pé púpọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ olùmọ̀ ìgbẹ̀yìn gẹ́gẹ́ bí bàbá wa Ash-Shawkani bákanáà bàbá wa Siddiq Khan Siddiq Hassan Khan bákanáà Al-Albani rahmatullahi alayhi rahmatullahi alaihim àti alimam al'atashi al-shaukani ni o àti siddiq hasan khan ni o àti albani ni wa ibn utaimin àti ibn utaimin kọlọ̀bá kọ bá kẹgbọ́ wọn àwọn lọ síbi wípé ẹ̀jẹ̀ nǹkan tó mọ́ ni nítorí pé lọ́dọ̀ àwọn bàbá ta wù yìí kò fẹsẹ̀ múlẹ̀ wípé ìjìmá wà lórí ìjẹ́gbìn ẹ̀jẹ̀ wọ́n gba nákìlù wọn ìgbé ìjìmẹ́wò wọn yá wọn bá wọlé pé ìjìmẹ́wò kankan wà lórí ẹ̀ wọn bá wọlé tó yíwa yìí sìn àwọn nǹkan táwọn dẹ̀ fi tẹ̀rí wọ́n fi gbà yí pé ẹ̀jẹ̀ ò kìí ṣẹ̀gbin ọ̀rọ̀ wọn ló sì fẹsẹ̀ múlẹ̀ ẹ̀jẹ̀ ò kìí ṣẹ̀gbin tó bá ti yàtọ̀ sí ẹ̀jẹ̀ haid ẹ̀jẹ̀ haid bá sọ yí pé ẹ̀gbin nìyẹn ẹ̀rí dẹ̀ wà lórí ẹ̀ bákan náà àwọn onímọ̀ fẹnu kò lórí yẹn so ẹ̀rí wọn alákọ̀ọ́kọ́ ni pé al-aslu fil ashiya'i at-tahara ìpínlẹ̀ gbogbo àwọn nǹkan tọ́nà ọba àdẹ́tẹ́lá dá òní pé mímọ́ ni wọ́n hatta yaquma ad-dalilu ala an-najasa àmà àmà àmà bá wọn lò á sì ma rí wọn ní tọ́mọ́ tí táàfi rẹ́rí lórí ìjẹ́gbìn wọn ẹ̀rí láàrí ká tó pè nǹkan lẹ́gbìn wípé ànábì sallallahu alaihi ó pè nǹkan yìí lẹ́gbìn bákan náà àwọn ọmọpá nàbì sallallahu alaihi wasallam ó pàṣẹ wípé kán máa fọ ẹ̀jẹ̀ míì kúrò lára tó bá yí ara tó bá yí aṣọ wọn àárí pánàbì sallallahu alaihi wasallam ń pa wọ́n láti ẹ̀ká máa fọ ju ẹ̀jẹ̀ haidọ̀ nìkan lọ ẹ̀jẹ̀ haidọ̀ nìkan la lẹ́rìí wípé pánàbì sallallahu ní kán máa fọ kúrò lára tó ń ti bí ó ṣe pọ̀ tó wípé ẹ̀jẹ̀ ó ma ń yí àwọn èèyàn lára látara ojú ọgbẹ́ tí àwọn èèyàn máa ń ní nígbà lọ sójú ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá yẹ pé ẹ̀jẹ̀ bá jẹ́gbin ni Ànábì sallallahu bá kọ̀ bá sàlàyé ẹ̀ nítorí pé àwọn èèyàn ní bùkátà sí kí wọ́n gbọ́ nǹkan ẹ̀yẹ torí nǹkan ń ogun Ànábì sallallahu lọ fẹ́ pé àwọn sọ̀hábà wọn ò ní ọgbẹ́ lójú ogun kódà tán bá lọ tọ́jú ẹlòmíì lé ọgbẹ́ òun náà ni ó padà bá lọ gẹ́gẹ́ bí Sa'ad ibn Mu'adh láti padà mú ọ̀rọ̀ lórí ẹ̀wà láìpẹ́ inshallah kẹrì ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn gbà yí pé annal muslimina ma zalu yusalluna fi jirahatihim àwọn mùsùlùmí lásìkò ànẹ́bì wọ́n yẹ wọ́n gbò wọ́n máa ń kírun pẹ̀lú àwọn ọgbẹ́ tí ń bẹ lára wọn tẹ́jẹ́ ó sì máa jáde lójú ọgbẹ́ yìí wọ́n yẹ máa kírun pẹ̀lú àwọn ọgbẹ́ yìí wọ́n kọ́ díẹ̀ sí ìlú minhumu dámùl kẹfì ẹ̀jẹ̀ tó pọ̀ sí máa ń sàn lára wọn nígbà tó bá dọ́gbẹ́ láwọn ẹ̀jẹ̀ tó pọ̀ débi pé kìí ṣe tá a lè fojú fò kò dẹ̀ wá látọ̀dà nẹ́bí sọlọ́sọlá pá nẹ́bí pa wọ́n láti ẹbí ká máa fọ àwọn nǹkan yẹn ká tó kí ọ̀nà bákan náà kò wá wípé wọn a máa sọ́ra ní ìsọ́ra tó lágbára kúrò níbi kẹ́jẹ̀ yìí kó má máa dà àbí kó máa yí wọn lára àfáwa Al-Hasan Al-Basri wọ́n sọ wípé ma zala al-muslimuna yusalluna fi jirahatihim àwọn musulmi yóò yẹ wọn gbò lẹ́ni tí wọ́n máa ń kírun tó máa ń kírun a nínú ọgbẹ́ tí ó bá bá wọn lójú ogun tán bá dọ́gbẹ́ bóyá lójú ogun ni àbí lórí nǹkan gùn nǹkan gùn gbé wọn ṣubú ọwá dọ́gbẹ́ sí wọn lára ẹ̀jẹ̀ ń jáde lára wọn àwọn musulmi yóò yẹ wọn gbò lẹ́ni tí máa ń kírun pẹ̀lú àwọn ọgbẹ́ wọn yìí asaru ta kayi isnadu wa sahih alimam bukhari ìgbà táwọn mú wá nù sahihu wọn wọ́n mú wá láì ní isnad wọ́n mú wá mú alákọ̀ọ̀n tọ́bá ní imam bukhari mú tọ́bá ní wọ́n alákọ̀ọ̀n kan yẹn wọ́n mú wá láì ní isnad ní ẹ ṣùgbọ́n ibn abi shayba àwọn wà sọ́lá rẹ̀ so àwọn ti wọ́n sílù ẹ̀ isnad ṣe bá yìí sìn pẹ̀lú isnad tó lálàáfíà tọ́bá rọwọ́ fathul bari ní mùjáládà lákọ̀ọ́kọ́ yẹn pé volume 1 page 337 so a rí asáàrù yìí bẹ́ so tọwálátọ̀rọ̀ alhassan al-basri pé ma zala al-muslimuna yusalluna fi jirahatihim àwọn musulmi àwọn musulmi lásìkò annabi sallallahu alaihi wasallam wọ́n ayé àwọn àgbò lẹ́ni hadithu sahabi katọ́jẹ́ al'ansọ́rí eré tó yẹ pé alẹ́bí kọ́mọ yusalli fil layl tó ń kírun lóru ó dìde lóru ń kírun faramahul mushriku bi sahmi ọ̀tẹ́bọ́ kan bó ti ta ní ọfà nìyẹn lóru ah, ìgbà yìí ta lọ́fà ó yọ ọfà yí jáde kúrò lára rẹ̀ ó sì ń bá rún ẹ̀ lọ hátà rọmá ubi sàlásà ti àtúrómi ń kírun lọ báyìí dé ó tún fi ẹlẹ́ẹ̀kejì sí ni ó tún fi ẹlẹ́ẹ̀kẹta ó tún tá ní ọfà ẹlẹ́ẹ̀kẹta ó tá ní ọfà mẹ́ta lórí sọ̀hábì yìí kò fi rún lẹ̀ o sọ̀hábì yìí ń bá rùn ẹ̀ lọ ní o tí ó rùkú ẹ̀ bẹ́ẹ̀ ó sì júdù bẹ́ẹ̀ ó sì ń kírun ẹ̀ lọ tí ó sì wà nínú àgbàrá ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ ń dà lára hadithu tí mo kà yìí alimán Bukhari mo wá lọ sahihu wọn náà mu'allaqan mu'allaqan rẹ̀ náà ni wọ́n mo wá láì ní isnad ṣùgbọ́n alimán Ahmad bin Hanbal rahmatullahi alayhi àwọn wà sọ́lá rẹ̀ síra ní sìn àwọn míì náà náà afáwọn ní hadith àwọn náà wà sọ́lá rẹ̀ ìyẹn ni pé wọ́n mú ìsinádù ẹ̀ tó fi dọ́dọ̀ ẹni tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí so hadith yìí lálàáfíà tẹ́bàlọ́wọ́ nù sọ Bukhari mujallada lákọ̀ọ́kọ́ page 336 alimam Bukhari mo wá mu'allaqan láì ní ìsinádù ìrọ̀jẹ́ ká wo bí àwọn sálàfil umma bí strong tó tí wọ́n fi ń tayàn mẹ́ ní ọfà mẹ́ta akbar gbogbo alamọ̀ nǹkan tán pè lọ́fà o kéèsè ọfà ilé ìtàfi ń pẹyẹ yẹn o kéèsè rọ́bà ilé tó kò mọ́wàá ń bẹ̀kọ́ wọ́fà tí ó máa ń ní ọrún tó máa ń ta máyà lójú ogun yẹn tí ó gún yàn tí ó ní irin tí irin kan tí ẹnu rẹ̀ ó ọfà mẹ́ta ni wọ́n ta sọ̀hábì lórí irun Allahu akbar èyí báyìí sùn so gbogbo àkáwà náà ká káwòye sí ìṣesí wa pẹ̀lú àwọn sọ̀hábà tó ti bẹ́ẹ̀ ó sì ń bá ọ̀rọ̀ lọ́nà Al-Allamah Al-Albani rahmatullahi alayhi tabalawun tamamul minna page 51 àti 52 kọlọ̀n kọba kẹwọn wọ́n ní wà wúwà fi hukm al wọ́n ní hadith takai ó mú ìdájọ́ marfu' ó mú ìdájọ́ gbódọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n ní li annahu yustab'adu 'adatan alla yattali'a annabi sallallahu alaihi wasallam ala dhalik wọ́n nítorí pé kò possible ó jìnnà nínú àládà ó jìnnà nínú àládà gan lé ká wá sọ pé irú nǹkan yóò tẹ̀lẹ̀ bóyá tóbi tó ànábì ọ̀wá ní mọ̀ sí ànábì ọ̀wá ní rí kí àládà jẹ́ kó yé wa pé kò rọrùn bẹ́ẹ̀ torí tẹ̀lẹ̀ tó tóbi leléyìí so ó túmọ̀ sí pé

kásìkò táwọn yẹn ní bùkátà sí kó fi wá jáde àsìkò táwọn yẹn ní bùkátà sí nǹkan yẹn òun ni irú nǹkan yẹn tó bá jẹ́ pé àlàyé bá ń bẹ lórí pé nǹkan yẹn bá jẹ́ wọ̀ ní ibẹ̀ náà lábẹ́ bá ti sàlàyé pé ìrun tó wá kí yìí lálàáfíà o torí ẹ̀jẹ̀ yìí لا يجوز تأخير البيان عن وقت الحاجة وعلى فرض أن النبي صلى الله عليه وسلم خفي ذلك عليه wọ́n ní tá bá tiẹ̀ wá sọ wípé okay tá bá sọ pé ó tiẹ̀ wá pa mọ́sà nàbí náà bá nàbí òmà náà فما هو بخاف على الله الذي لا تخفى عليه خافية في الأرض ولا في السماء ṣe bí kò sá pa mọ́ sọ́lọ́hun tá bá tiẹ̀ ní ó kí ọ́dá possibility pé ẹwà yarí ẹ̀jìyàn pé ànábí ọmọ ẹ̀ẹ́kọ̀ máa ó lè mọ́mọ́ ọ̀dá ẹja fi hàn lẹ̀ ẹmọ́jà àjìyàn anẹ́bí ọmọ àbí òkè ọpọ́ sí bukara bí mọ́mọ́ ṣe bí kọ̀sá pamọ́ fọ́lọ́wọ́n bá lọ́sùn fara tààlà bá tó jẹ́ sí pé nǹkan kan ọ̀pamọ́ sí nínú ilẹ̀ àti ní sámà so bánàbí ọba mọ̀ tí bọ́lọ́wọ́ bá mọ̀ tó bá jẹ́ pé nǹkan yẹn tó bá yẹ pé ó bá àrùn rẹ̀ jẹ́ ni àti pé yóò mọ̀ kó bá àrùn ni ọlọ́wọ́ bá lékẹ́lọ́ bá sàlàyé torí kọ̀pamọ́ sọ́lọ́run àbí tẹ̀pẹ́ gbogbo anú la padà gbà pé ah, ọlọ́run mọ́ tó tọ́ ẹ̀pẹ́ kò sí ẹ̀mẹ́ ẹ̀pẹ́ ọlọ́run ọmọ ah, ọba ti sọ̀yún kúfúrú nù ọfẹ́ fàṣẹ́síkẹ́tì ìsìláàmù ya mọ́ rẹ̀ lọ́wọ́ nìyẹn so nígbà tó ti wá rí bẹ́ẹ̀ tá a sì mọ̀ pásíkò ànábì sallallahu alaihi wasallam ní nǹkan yìí so ọlọ́run ọba àlékẹ́lẹ́ ọba sọ àyà kalẹ̀ lórí àti sàlàyé nǹkan yẹn naam falọ́kànnà náà najasan la auha bi dhalika ila nabiyhi sallallahu alaihi wasallam tó bá yẹ pé nǹkan iba ba run je ni abo ba je gbin ni Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó bá fi iruna se ta nabi sallallahu alaihi wasallam lórí nǹkan yẹn kama huwa zahirun la yakhfa ala ahadin eje bele ise han tí ó tí ó pa mọ́ sẹ́ni kankan wí pé tó bá yẹ kó bá rí bẹ́ẹ̀ ni ayo sọ̀kalẹ̀ lé lórí àbí Ọlọ́run bá lè tore ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ so eléyìí báyìí ẹ̀rí tó ẹ̀rí tó lágbára ni tó ṣòro rọ́lù tó ṣòro bíwò torí pé ìṣẹ̀lẹ̀ tó tóbi ni so tábàkì wá sọ pé ànábì ò mọ̀ sí ṣe bọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala mà so kí lórí tọ́lọ̀ ọba àríkẹ́ láwò sọ ayà kalẹ̀ láti jẹ́ kó yí pé ìwọ̀n ẹni yìí bàjẹ́ o abẹ́ni tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí o ìrun rẹ̀ bàjẹ́ pé ayá fi eléyìí ṣùgbọ́n ẹni tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí ìrun rẹ̀ bàjẹ́ o àbí nǹkan yí ẹ̀gbin ni so tá a sì mọ̀ yí pé nǹkan ò ní rí bẹ́ẹ̀ àti kọ́lọ̀ọ̀bà àríkẹ́lá sàlàyé ẹ̀ fánàbí sallallahu alaihi wasallam kọ́lọ̀ọ̀ sí sọ ẹ̀rí kọ́lọ̀ọ̀bà àríkẹ́lá sọ ìmọ̀kalẹ̀ fánàbí sallallahu alaihi wasallam lórí nǹkan yẹn náà nínú àwọn ẹ̀rí tó tún jẹ́ bóra pé ẹ̀jẹ̀ ò kí ń ìṣẹ̀lẹ̀ ikú Umar ibn Khattab bọ́n ṣe pa Umar gbogbo alárántí ìtàn bọ́n ṣe pa Umar náà so a rí pé lórí ọ̀run ni Umar wà tó ti wá gùn tán ti wá gún Umaru lórí ẹ̀rùn ìfàtẹni tó gún Umaru kìí tẹ̀ kan lógún ó kọ́ gún Umaru lákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ ń dá Umaru ń bárùn lọ so ó tún wá lẹ́ẹ̀kejì ó tún wá gún Umaru torí pé wọ́n ti mọ̀ kórí ẹ̀rùn náà ni àwọn tí máa ń gẹ́ta àwọn mùsùlùmí tẹ́bàfẹ́ ti tẹ́ ẹbú yẹn kò ń ṣe Umaru nìkan gan ló gún ni ọkùnrin burúkú kọ́lọ̀ ń kó bá wa làánà rẹ̀ tó pa Umar ibn Khattab lọ́jọ́ yẹn rí sọ́lá Umaru wa jurhuhu yas'abu daman Umaru kírun lọ́jọ́ yẹn tó yẹ sí pé ojú bí dá ti gún Umaru ó ń da ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń dà mẹ́ tó ń ti bẹ́ Umaru kírun yẹn parí o ìgbà tó yá tó dé stéèjì kan lórí ìrún mọ̀rún dákú ìgbà tẹ́jẹ̀ yẹn pọ̀ kú mọ̀rún dákú tẹ́jẹ̀ bá ti pọ̀ yóò padà máa dákú Allahu Akbar wallahi àwọn sàhábà wọ́n yàtọ̀ sí wa o wọ́n jìnà sí wa gidi gan wọ́n jìnà sí wa gan wọ́n ti gúnyàn lórí wọn gan <laughs> ẹ̀mí rẹ̀ bẹ lórí wọn náà ẹ̀mí rẹ̀ ló ti ẹ̀mí rẹ̀ ti séré lọ ẹlòmí ọ wà lórí irun ẹ̀mí rẹ̀ tó bá yẹ pé bísẹ́ni máa ń lọ lọ́ra máa ń lọ ni mandate rẹ̀ jùlọ gbẹ́ lómi <laughs> lórí irun bá yẹ ti bá ní mandate rẹ̀ ti bá ní pàtà <laughs> àwọn irun rẹ̀ ti bẹ́ lómi ní ẹ̀ ti bá ní gama àbíkẹ́ bá lóko lówó àbíkẹ́ lómi kó ti dábùjá látorí ìrùn àbíkò torí pé ara kan wà lórí ìrùn ni ẹ̀mí rẹ̀ ti dékò ẹ̀mí ẹlòmí ó ti dóko sébà yìí so bẹ́tà wọ́n sàhábà ridwanullahi alaihim wọ́n bá ti wà lórí ìrùn ìrí nǹkan kan rò mọ́ ibi tí wọ́n lágbára dé ibi tí ìmánì wọn dúó dé tán bá wà lórí ọ̀hún ẹyẹ lè bà sí wọn lórí tí ò ní mọ̀ pé wọ́n yí tegi bí tí wọ́n farabalẹ̀ dé láwọn sọ̀hábà ẹgbẹ́ tí ó ti ń dìbí sọ̀hábí méjì tàbí fún wọn gún lórí ẹ̀rùn báyìí ìkan náà talọ́fà tí wọ́n rárùn wọn gún náà gún lórí ẹ̀rùn kódà ẹni tó gùn rí kọ́njáàrù ló fi gun ọ̀bẹ olójú méjì ọ̀bẹ tó yẹ pé àtọ́jú kéré àtọ́jú kejì tí pọ́n ni méjèèjì tó ń mú inna lillahi hadith yìí rẹ̀ alimam malik rahimahullahu ta'ala wọ́n gbà nínú muwatta so bákan náà alimam al-bayhaqi àwọn náà gbà wá àtàwọn míì pẹ̀lú sanad tó lálàáfíà ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ó ní hadith aisha fi qissati mawti sa'id ibn mu'adh ẹ̀rìgì mọ̀ sọ̀rọ̀ nípa sa'id ibn mu'adh lẹ́ẹ̀kan ìkan náà àwọn olórí ẹmọ̀ ipá àwọn àǹsọ́rùn láwọn olórí méjì olórí àwọn áùtì ń bẹ olórí àwọn kọ́sùrọ̀jì ń bẹ ṣẹmọ̀ bẹ́ sáàdùbùn ìbádà àti sáàdùbùn Mu'ad ó ti yé sáàdùbùn Mu'ad a ń ṣàwọ́dì ọ̀rọ̀ àìsọ̀ ipé lámà ùtí ibà sáàdù ibn Mu'ad yawmal Khandaq lọ́jọ́ ogun Khandaq ìgbà tí ọwọ́ ba sáàdùbùn Mu'ad rọmáhù rajulun fil aqhul ọkùnrin kan lọ ta lọ́fà so ọfà yẹn wá ṣe dédé ibi ìdè tí ibi ẹgbẹ́ ojú sáàdùbùn eh, Mu'adh فضرب له رسول الله صلى الله عليه وسلم خيمة في المسجد ليعوده من قريب النبي صلى الله عليه وسلم wá kọ́ ilé tẹ́ǹtì àti bàbà kan fún nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ànábì gbé síbẹ̀ pé kánábì lè máa wá bẹ̀wò láìpẹ́ kọ́n bá jìnà sáàdábì sallallahu alaihi wasallam ànábì mú àyè kan nínú mọ́sálásí rẹ̀ ó ta tẹ́ǹtì síbẹ̀ ibẹ̀ ni wọ́n gbé Sa'ad ibn Mu'adh ní tẹ́sí ń tọ́jú ẹ̀ فبينما هو ذات ليلة nígbà tí ó wà ń bẹ̀ tí wọ́n ń tọ́jú ẹ̀ ń bẹ̀ ó wá dalẹ́ ọjọ́ kan ìtẹ́bjòrò kalmo alẹ́ ọjọ́ ìwárí ojú ọgbẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ wá ń dà ń bẹ̀ gidi lálẹ́ ọjọ́ yẹn fatala damu min juhihi hatta dakhala khiba min jambihi akbar ẹ̀jẹ̀ wá pọ̀ lébi wípé ẹ̀jẹ̀ yẹn ti sàn débi ẹ̀jẹ̀ yẹn pọ̀ dé fọ́sàn ó sì lọ wọ inú tẹ́ǹtì kan lẹ́gbẹ̀ẹ́ ibi tí sáàdù wà ẹ̀jẹ̀ yẹn sàn jáde kú nú ibi tó wà nínú tẹ́ǹtì tí ẹ̀ tó fi lọ wọnú tẹ́ǹtì ní fọ́kọ́ọ̀lù wọ́n sọ wípé yá alàlìkìbá máa hádà lẹ́rí yàtí na min kíbalikùn fanzuru wọ́n sọ wípé ẹ̀yin ará nù tẹ́ǹtì ẹnu àti bàbá yìí kí lè léyìí tó wá ń bá yìí kí lè léyìí tó wá ń bá yìí ẹjá wo fa'íza sa'adu kọ́dín fàjọrọ̀ kalmuhu ìgbà tí wọ́n wòye báyìí tó tírèsì ẹ̀jẹ̀ lọ báyìí wọ́n rí pé sáájú ní ojú ọgbẹ́ ojú ọgbẹ́ rẹ̀ òun ló ń da ẹ̀jẹ̀ Allahu rẹ̀ ń sàn lọ́jọ́ yẹn famata ibi tó kú sí nìyẹn kọ́lọ̀bà lè gẹ́lá kọ́wàá kẹ́ Sa'id ibn Mu'adh àti gbogbo àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run Allah subhanahu wa ta'ala ṣẹ́gbà àwọn sọ̀hábà ẹgbẹ́ wọ́n jìyà gan fún ẹ̀sìn Islam yìí o wàláì wọ́n jìyà gan kọ́lọ̀ kó bá kẹ́ wọn so wọ́n fi ẹ̀mí wọn àti dúkìá wọn àti gbogbo tí wọ́n ní ni wọ́n fi dáàbò bo Islam so hadithi tí mo kà yìí alimam abu dawud gbà wá bẹ́ẹ̀ ni alimam at-Tabarani àwọn gbà wá nínú al-Mu'jam al wọn so ẹ̀rí ni lórí pé ẹ̀jẹ̀ ò ń tẹ̀gbin so tó pé tó bá yẹ pé ẹ̀gbin tó bá yẹ pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni ẹ̀rí pé kò wá látọ̀dọ̀ pípa nẹ́bí sọ̀lá ọ̀sọ́lá ń pa wọ́n láṣẹ pé kí wọ́n da omi sí ẹ̀jẹ̀ Sa'id ibn Mu'adh tó sàn nù mọ́sálásí lọ́jọ́ yẹn táàsì máa ń pé nù mọ́sálásí ló wà so ẹjẹ́ bí anẹ́bí sọ̀lá ọ̀sọ́lá ṣe pa wọ́n láṣẹ kí wọ́n da omi sí ìtọ̀ lárúbáwọ̀ òkú tí ó tọ̀ sínú mọ́sálásí lọ́jọ́ kìíní àná náà eléyìí báyìí náà rèé nínú àwọn kan tí a ń láti mọ̀ ni so ẹ̀rí pé mo sọ pé ẹ̀jẹ̀ pín sí ọ̀nà oríṣiríṣi a ti ṣàlàyé nípa ẹ̀jẹ̀ haid ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ̀jẹ̀ èèyàn ẹ̀jẹ̀ èèyàn là ń bá lọ yìí ààrẹ sí parí ọ̀rọ̀ lórí ẹ̀ ó kàkọ àwọn àlàyé díẹ̀ tàfẹ́ a tún lọ síbi ẹ̀jẹ̀ àwọn ẹranko àwọn ẹranko tá a máa ń jẹ bákan náà a lọ síbi ìdájọ́ ẹ̀jẹ̀ àwọn ẹranko tá òkè ń jẹ síra ìsìn so gbogbo àwọn eléyìí báyìí wọn làwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀jẹ̀ so ìbáyìí àkọlọ̀bà lọ́sùnmọ́ àzárákọ́lákùn kí ó sànà nìkọ̀kan wa torí pé ìgbà míì a lè bára wa nírú ipò bẹ́ẹ̀ ọlọ́run kó sọ wa kúrò ń bẹ̀ ìgbà míì lè nípa lára kọ́lọ́n kó dáàbòbò wa kọ́lọ́n kó sálábíà wa tẹ́yẹ̀ bá nípa lára ń gbà mí tẹ́jẹ̀ ń jáde lára yẹn tẹ́jẹ̀ ti mú aṣọ yẹn ń gbà mí àsìkò oorun ti tó ṣẹmọ bóun ló ti yanjú ara rẹ̀ tí ò bá mọ̀ dájọ́ nǹkan yẹn tó bá yẹ pé nítorí wà lẹ́mìí rẹ̀ ni pé ẹ̀gbin lẹ̀jẹ̀ so ẹ̀gbin wàhálà ó dé bá a kò ní ma bí ó ṣe yanjú ara rẹ̀ fún ìjọsìn yẹn àbí yẹn ti ara èèyàn tó yẹ sí pé bóyá wọ́n ní ìjàmbá mọ́tò àbí wọ́n ní ìjàmbá orí ọ̀kadà àbí wọ́n ní ìjàmbá nǹkan gùn míì náà nínú àwọn nǹkan gùn tí à ń lò láyé òde òní tó sì máa ń ní ìjàmbá so sírù nǹkan báyẹn bá ṣẹlẹ̀ so irú ẹ̀jẹ̀ tí ó tó bá jáde lára àwọn tó yí aṣọ wọn yẹn àbí ó yí aṣọ àwọn tí wọ́n ń tọ́jú wọn bóyá àwọn tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tán fẹ́ ṣáájú wọn ìfẹ́sọ̀ òyìnbó ni tí ìbá ti fẹ́ sóyìnbó wọn mọ́ ṣe bẹ́yẹn àìjẹ àwọn tí wọ́n fẹ́ ṣáájú wọn ẹ̀jẹ̀ wọn yí àwọn tán fẹ́ ṣáájú wọn lára so àsìkò oorun tó bóòná ẹ̀fẹ́ jẹ pẹ̀lú ẹ̀jẹ̀ yìí pé torí ń gbà mí rèé sẹ́mọ̀ ẹgẹ́ bí ọmọ èèyàn tó sì jẹ́ wà dáadáa tó sì jẹ́ ìwà tí Islam rí ara àwọn èèyàn kan ní jàǹbá orí ọ̀kadà tó ṣẹlẹ̀ sí wọn àbí jàǹbá àwọn nǹkan ìgbò náà ẹ pé a túgbà wọn a ti káràmásìkí wọn so a ti fẹ́ a fẹ́ ràn wọ́n lọ́wọ́ lórí ipò tí wọ́n wà so nígbà míì rí ẹ̀jẹ̀ lè yíyàn kọ́ ẹ̀ tẹ́jẹ̀ bá wá yíyàn bó láyé ìṣẹ́ra wa nǹkan kan bẹ̀ẹ́ tí máa pàkíyèsí wa mẹ́bàá ẹ̀dá fún tìrọ ọlọ́run bá ẹjá bẹ̀rù ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ayé àwọn fóònù pàǹpà tí à ń gbé lọ́wọ́ yìí nìsín so àwọn àwọn aburú kan ṣẹlẹ̀ àwọn èèyàn ní ó wà níbi tí wọ́n ti lásídẹ́ǹtì wọ́n máa jàpòrò tọ́ ẹ kí wọ́n tètè rẹ ẹni tí ó dáàbò bò wọ́n ẹni tí ó du ẹ̀mí wọn àwọn èèyàn ti mú fóònù wọn máa yà wọn wọn máa ya fídíò wọn fẹ́ jù sórí Facebook èmi ò máa ń fa ní tí yẹn fẹ́ ṣe tí ìbá pé ìjọ mi èèyàn bá ti tán lára yẹn òrá àwọn èèyàn tí wọ́n ń jàpòrò tí wọ́n yí inú àgbàrá ẹ̀jẹ̀ tó yẹ pé bóyá tọ́lọ́run bá ní kó ju ẹ̀mí wọn lásìkò yẹn ọlọ́run lè ní kí in tí wọ́n jẹ láyé sì tẹ́kù ẹbá ní ti ọlọ́run lè ní kí ẹ̀mí wọn ọlọ́run lè dóòlẹ̀ ẹ̀mí wọn látara ìgbìyànjú àti ìkáràmásìkí wọn wọ́n wá mú fóònù nígbà yẹn lọ wọ́n lọ ọwá ọlágbára ìwà bàjẹ́ ti wá pọ̀ sí kódà ti gbabẹ̀ lọ nígbà wọ́n yìn ìbọn torí pé jà tí ó lọ kan tí ń ká ibi táwọn tọ̀hún bá ti rí pé lè ń ká wọn báyìí wọ́n fi tiẹ̀ náà ránṣẹ́ sí ọlọ́kan ọlọ́run kó sànà èèyàn rí báyìí bẹ́ẹ̀ pé ọmọ kan nínú àwọn tí wọ́n ń pariwo endsars báyìí wọ́n yìí ń bà ibi tán ti yìí ń bà báyìí tí ìbọn ti bá tó ti ṣubú tí ń jakúrò àwọn yòókù sí nǹka <laughs> wọ́n sì ń ka ọlọ́run àkọ́dá nǹkan èsì pé nǹkan bá ń dààmú ọpọlọ yẹn sẹ́rù <laughs> tó ń torí ẹ̀ ní pé tírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ lọ́hùn kó sọ àkó ń so tírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ẹgẹ́ bí kádàrà tọ́ lọ́hùn bá so tá a bá ní àǹfààní àti àwọn àwọn tírù ẹ̀ bá ṣẹlẹ̀ sí lọ́wọ́ lọ́nà kan sí kejì ẹja ràn wọ́n lọ́wọ́ ṣé bá ń ṣe so tá a bá ti wá sọ pé àmì tí ẹ̀jẹ̀ bá ti wá yí wa lára látara bẹ́ẹ̀ àsìkò òun ti tó a lè kírun pẹ̀lú nǹkan yẹn kò sí láì fi ń bẹ̀ ṣùkọ́ lọ́sùn wọn tọ́lá fúdáfù kí ó sàlẹ̀ nǹkan kan wa ṣùgbọ́n ọba lọ́sùwọ́n àdára kó fún alágbòye ẹ̀sìn Islam ọlájẹ́ kan sọ́lọ́wọ́n ọba subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa alaikum salaam wa barakatuh so wọ́n ní tí ìràwọ̀ bá já wọ́n láwọn èèyàn máa ń sọ pé èèyàn ńlá kan ló lọ èèyàn wọ́n ti lágbájá ń ti járe ẹnìkan ló tọ́ lọ yìí so gbogbo àwọn nǹkan yẹn àwọn ìgbàgbọ́ tí ó mẹ́hẹ àwọn àìlágbọ́yé àìnímẹ́sìn àti àwọn ìdọ̀tí ìgbàgbọ́ Yorùbá òun náà ló mọ́ mú gbogbo àwọn ìròyìn yẹn wá ọ́nà ìpẹ́ nìkan ti bèèrè ń tọ́jọ bẹ́ẹ̀ náà rí níbi tàbí sàlàyé pé ìràwọ̀ ò ní ṣe pẹ̀lú àwọ̀ ẹ̀dá o ò ní ìràwọ̀ kankan ní sánmà bó ṣe wù o níràwọ̀ ẹyọ kan ní sámà ọlọ́run ò sì ti torí ti ẹ̀dá ara sí báyìí sí so tó bá yẹ pé ó ń kálukú ló níràwọ̀ ẹni tó bá ti kú ìràwọ̀ rẹ̀ ọjà ni ó yẹ kí ìràwọ̀ náà ti fẹ́ tán sámà látijọ́ yìí sí báyìí sí àbí pé báyìí ń bí mi náà ìràwọ̀ mí ìràwọ̀ mí náà tó ń débẹ̀ àbí pé kò sí báyìí bẹ́ẹ̀ sí ń kú náà ń bí mi tẹ́lẹ̀ lómi ìlàkáyé rẹ̀ ń ṣiṣẹ́ bí aago ni ó lé ní ẹ̀ àfáà kò lè tán <laughs> ó dá kò lè dínkù tí bá wọn kan lọ àwọn kan dé báwọn bá ṣe lọ bí àwọn bá ti dá bá ti bí ẹlòmí àwọn ti ọkùnrin àwọn ti ọkùnrin owó dì ní mọ́tàrà rẹ̀ o kò sí nǹkan tó ní ṣe ìrawọ̀ ò ní ṣe pẹ̀lú kú èèyàn kan kò sì ní ṣe pẹ̀lú bíbí èèyàn kan èèyàn kan àwọn ṣe òkò láti so ẹgẹ́ bọ́lọ́run bá lọ subhanahu wa ta'ala fi yanrin lẹ́nu al-Qur'an wọ́n wà ní sọ́lọ́tù sọ̀fà tí tó wà ní sọ́lọ́tù al-mulk ibi tọ́nà bá àríkà ìsàlàyé yẹn náà wà rí sọ́lọ́tù àríkàtù wọ́n nígbà tán sàlàyé nípa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ haidu nìkan mẹ́nubà ẹ̀jẹ̀ nífàsì ńkọ́ so ẹ̀jẹ̀ nífàsì náà àwọn àfáà kọ́sà rẹ̀ wọ́n ti kìyà pẹ̀lú ẹ̀jẹ̀ haidu tó ṣe báyìí sí pé ẹ̀rìpẹ́jẹ̀ méjèèjì yẹn ó máa ń sọ di ó ma ń sọ obìnrin dẹni tí kò ma ṣé ń sìn so ẹ̀jẹ̀ méjèèjì náà dẹ̀ ní ibi tó ti ń jáde kan náà ni ṣé ń sìn so bó ṣe rí nìyẹn ni pé ìdájọ́ ẹ̀jẹ̀ náà ìdájọ́ ẹ̀jẹ̀ nifas ó clear na kìyàsì ni wọ́n ṣe kìyàsì ẹ̀ tán ní ni pé nǹkan tó yẹ pé kò ní nọ́ọ̀sù tó wá fóun tiẹ̀ wọ́n wọ́n pẹ̀lú ìdájọ́ ìmí tó jọra wọn pẹ̀lú ẹ̀ ẹ̀dẹ̀ rí pé haidọ̀ jọ nítorí fi jọra wọn ni pé ibì kan náà ti ń jáde mo ti sọ ó ti bá ní sìn àti wípé méjèèjì rèé nǹkan tó yẹ so ìdájọ́ àwọn ẹ̀jẹ̀ méjèèjì yẹn ó jẹ́ ìdájọ́ kan náà náà naam Naam. Thank you. náà wọ́n ní nínú ìdálẹ́kọ̀ọ́ tí a ṣetán yìí pé a mẹ́nubà wípé ẹ̀jẹ̀ èèyàn ò kí ń ṣẹ̀gbìn pé ẹ̀jẹ̀ méjì ni ṣẹ́rí ẹ̀jẹ̀ méjì tẹ́mọ sọ yẹn yẹn ni pé ẹ̀jẹ̀ tèèyàn méjì ni ẹ̀jẹ̀ haib tẹ̀pẹ́jẹ̀ èèyàn ni tí ó ń jáde lára èèyàn bóyá tí èèyàn bá lọ́gbẹ́ so nínú àwọn ẹ̀jẹ̀ míì tí a tún ní láti mọ̀ dájú ẹ̀ òun lẹ̀jẹ̀ ẹranko tá a jẹ fọ́nrán àwọn alápatà ń sìn wọ́n ń pa màlúù ẹ̀jẹ̀ mọ̀lú mọ́ndà tí wọ́n lásọ àbí lásìkò ogun bá tó sán nífẹ̀ẹ́ aṣọ yẹn kírun nínú àwọn nǹkan tí a ń láti mọ̀ ni àbí aṣọ etí ẹ̀ ní gan bóyá bí tó ti ń fọ ìfun màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn bọ́tọ̀ ìgbẹ́ màálù dà tí wọ́n lásọ ṣàmọ̀ pé wúrọ̀ àwọn kan la ní láti mọ̀ pé tán lè fa sọyẹn kírun ẹ̀pọ́n lè fi kírun àbí olóde ẹ̀jẹ̀ tó dáa ká máa má sọ míì lọ́bi iṣẹ́ nítorí pé ó dáa kéèyàn máa sọ̀ṣọ́ nígbà tí wọ́n bá ń lọ mọ́ṣáláṣí kọ́mọ́jẹ́ pé gbogbo òórùn yẹn náà lèèyàn máa gbé lọ sọ̀pọ̀ tí wọ́n náà bá lọ lé àna rẹ̀ sọ pé ò lè gbé irú nǹkan yẹn lọ ẹ̀ tó ká má lọ gbé irú ẹ̀pàdé ọlọ́run bàbá subhanahu wa ta'ala sọ̀pọ̀ tó bá yẹ kó bá ṣẹlẹ̀ wípé àárín nǹkan míì jù yẹn lọ ìyẹn lè náà wọ́n wá ní pé nígbà tá a sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ wípé ànínú tírafík nínú tírafík pé wọ́n máa ń sọ wípé yóò ẹ̀fà àǹkọ́lélì dàm pé àtàmójúkú tó bá yẹ pé ẹ̀jẹ̀ tó kéré ni ṣùgbọ́n kẹfíruhu kẹfíruhu tó bá jẹ́ sí pé púpọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó pọ̀ ni so a ṣẹ̀ríà àtàmójú kúrò ń bẹ̀ so mo ti mẹ́nu bà nǹkan tó jọ bẹ́ẹ̀ nǹkan tó fà ní wípé àwọn ashabul mazahibi fiqhiyya àwọn àfáà tí wọ́n ní àwọn mazhab fiqhiyya àwọn gbà pé ẹ̀jẹ̀ ẹ̀gbẹ́ ni so nítorí àyà ilé tó wà nù sọ́tùlà náà mú yẹn so náà nílẹ̀ fi tẹ̀rí síra yìí قل لا أجد فيما أوحي إلي محرما على طائم يطعمه إلا أن يكون ميتة أو دم مصوحا أو لحم خنزير فإنه ريج آية ينوى في سيري سوي سوي نتوري ألف جاكي تبان كا أغلق وان تيرا فيق أما باقا دين بي ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn rí kò correct so láti sọ wípé àwọn almutaakhirun almutaakhirun yẹn ni pé àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn so inú wọn ni aṣàwùkáni tẹ́bàlá wọnú Nailul Awtar ẹbà tí ṣàkọ́ ní sàlàyé mẹ́ tó jẹ́ bá yìí so bákan náà tí ń bá gbàgbé tẹ́bàlá wọnú tíra At-Tayrul Jarrar al-Mutadaffiq ala Hada'iq al-Azhar al-Imam Shawkani ló ṣe tíra yẹn náà bákan náà afáwa Siddiq Hasan Khan tó jẹ́ bá yìí bákan náà afáwa Al-Albani rahimahullahu ta'ala àti afáwa Ibn Uthaymeen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn onímọ̀ tó jẹ́ al-mutaakhirun tó jẹ́ àwọn onímọ̀ gbẹ̀yìn so ìbàyìn tá bá ń sọ pé gbẹ̀yìn náà ní ìgbà pẹ́sà Shaukani ti lọ ṣe díẹ̀ náà so Siddiq Hasan Khani náà rí kò ní àwọn àsìkò Sheikh Al-Albani Sheikh sọ́nù sèmi so ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ rí tá bá ní ká consider àwọn pẹ̀lú àwọn àfa àjọ wọn á rí pé ọwọ́ gbẹ̀yìn làwọn wà so náà àwọn eléyìí ni mo ṣàlàyé yẹn ṣé tí báyìí lórí àwọn ẹ̀jẹ̀ tó pọ̀ tó ṣẹlẹ̀ nítorí ẹ̀jẹ̀ láwọn ẹ̀rí yẹn ẹni tí wọ́n ta lọ́fà lẹ́ẹ̀mẹ́ta lórí ìrun yẹn àti ìṣẹ̀lẹ̀ Umar ibn Khattab yẹn àti ìṣẹ̀lẹ̀ Sa'd ibn Mu'adh yẹn àti àwọn ìṣẹ̀lẹ̀ míì tí wọ́n ní ó máa ń ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà lójú ogun tí àwọn sọ̀hábà sáré lọ sójú ogun ká ní so ló fi jẹ́ pé ọba ànábì sallallahu alaihi wasallam gan tán fi ká ànábì lè yàn kan àbí ṣòtẹ́jọ́ sí ń dà ń bẹ̀ tí wà náà ti mọ hadith yẹn so tó àti rírí wípé wo àwọn àsìkò yẹn àwọn sọ̀hábà tó bá kírun pẹ̀lú àwọn nǹkan yẹn àì kílẹ̀ ń pè aṣọ wọn àì ànábì sallallahu alaihi wasallam ní ká fọ aṣọ wọn àbí wọn lè kírun pẹ̀lú ẹ̀ bákan náà asáàrù ti Hasan al-Basri mú wá tí mo sọ pé Bukhari gbà wá mu'allaqan torí mọ́dẹ̀ sọ wípé Ibn Abi Shayba àwọn ti wọ́n sùlù rẹ̀ oríra yìí sí wọ́n wà sọ́lá rẹ̀ so wọ́n ti ìsọ́lù rẹ̀ ti wọn so mo amóyẹn náà wá pé la yazalu muslimuna yusalluna fi jirahatihim asaru asanul Basri ní sẹ́gbogbo àwọn ẹ̀rí yẹn òun àwọn onímọ̀ yìí òun ni wọ́n kó wá láti fi fèsì

kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ máa àdíkẹ́ láti sọ́ńbẹ̀ ṣe bá ìsìn kò ń sọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rárá náà eré rẹ̀ láti láti inshallah ọtí la taqrabu as-salata wa náà inna al naam

tẹ́yàn bá mutí ṣùgbọ́n tẹ́yàn bá mutí tó bá débi ọ̀run tí ọ̀run rẹ̀ gbà bí onígbà ni ìjátà ń sọ tẹ́gbé ọ̀tọ̀ ní pé mọ́ débẹ̀ tó bá ti débẹ̀ ọ̀sà ìgbọ́rọ̀ ni ẹ torí pé tẹ́rígbà yẹn ọlọ́run bá rí kẹ́lá lé wọn kó mi ọtí ni tẹ́rí gbogbo ìgbà tí àyà látàkọ́ fi sọ látàwọn àǹtí sùkárọ̀ tó ti ń sọ̀kalẹ̀ àwọn kan náà sọ́bò tí mo ti mọ̀ pé kí láǹfààní ìntọ́lọ́run ní ká bá ti kan pátápátá ọlọ́run kàn ní ọba ti fẹ́ kírun ní ká mọ́ mu àwọn kan sì mú tó tí èèyàn túmọ̀ sí nìyẹn pé tí nǹkan ẹ bá ẹ bá ti mu tí ẹ̀mọ́ débi wọn èyí ò túmọ̀ sí pé tẹ́ ẹ bá wá débẹ̀ o ìrun yóò gbà subhanahu inna al-malaika tata'azza mimma yata'azza minhu banu adam inna al-malaika tata'azza tata'azza mimma yata'azza adam dájúdájú àwọn màláíkà mọ́ rí nira nínú nǹkan táwọn màlẹ́bí adámọ́ náà bá ní ènìyàn lórí ẹ̀ ẹ́ ti rí pé òórùn ọtí rèé ní máa ń kó nira báyàn tí ẹ bá rí ẹ̀ka tó mutí tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ yẹn tó ẹ̀mí yóò kọ́ lórí báyìí sìn kọ́mẹ́jì sọ̀rọ̀ gan ẹ̀rí bí ó ṣe máa bóòrùn yẹn ṣe máa bí ó ṣe máa bu tiwa láti wọn àsọ̀kó tó wọn ń sọ̀rọ̀ ni àbí tó bá dà sára sọ ṣe òórùn rẹ̀ ọmọ kó nira báwọn màláìka nítorí ẹ̀ ni pé ẹni yẹn fẹ́ gbé pé àwọn màláìka nù ṣẹ̀pẹ́ ni yẹn nígbà tí yẹn bá <laughs> o ní àwọn èèyàn lára mẹ́nìkan o tún kó nira bá àwọn màláíkà ṣùgbọ́n tó ń ti bẹ̀rẹ̀ tó wá túmọ̀ sí pé tó bá kírun ọlọ́run nígbà ẹni tó bá jẹ àlùbọ́sà ayù àwọn màláíkà máa ń kó ìra òórùn rẹ̀ kò ti bá ń sì ṣùgbọ́n tó bá kírun pẹ̀lú òórùn rẹ̀ nígbà tó rùn yẹn sì bẹ̀lá rẹ̀ tọ́lọ́run nígbà ni ọ̀tọ̀ nípa àwọn màláíkà kórìíra àrẹ́bí òní tó bá ti jẹ́ ọ̀gọ́rọ̀ kírun láyé rẹ̀ tó bá kírun ó ti àgbákò àrẹ́bí ò sọ bẹ́ẹ̀ so yóò sá kírun tó bá kírun yẹn àwọn màláíkà ó sáwọn àmì tó ti fẹ́ kírun àbí yóò kó nira bá àwọn màláíkà sáwàlálà ṣùgbọ́n tó wá túmọ̀ sí pé nù nígbà so gbogbo àwọn ẹ̀rí yẹn ó ń sọ fún wa nípa bí àwọn nǹkan yẹn ṣe burú tó ṣùgbọ́n kò sẹ́gìn kò sọ wípé ìkírun pẹ̀lú ẹ̀ kò sọ pé kò ní lálàáfíà ó yẹ so àwọn nǹkan kọ̀ọ̀kan yẹn so ó ní àyè ibi tí ìkọ̀ọ̀kan tí ó forí sọ هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلي وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك